tóbìnrin ìfẹ́ náà torí mo rò títí títí mi ò ríro kí ni nǹkan tóbìnrin ìfẹ́. tó bá jẹ́ pé mo wáyé ńgbà tó fẹ́ kan jésù ọwọ́ tèmi ni ó lè jù èmi àwọn kankan. ilẹ̀kùn kí ni mo kàn mo pè ọ́ pé kó wá dá mi lóòdẹ tí wàá ojú wá káfẹ́ mọ́ bí báyìí. ó ní ṣe fún mi náà i'm sorry very important to attend to. irú tó wà kékeré lọ́bi ṣe wá sọ fún mi máa dé pé ọ́fíìsì náà. pé ẹ fẹ́ ẹ fẹ́ discharge wọn ẹ make sure pé go through files wọn nǹkan tó bá tí files wọn bá rí dòun ló máa determine ìgbà tó máa bá dé. ṣé o mọ graffiti nǹkan tó ṣe ṣá ṣé o mọ ẹni eléni ló wá ń gbà ṣe ẹ ṣe ọ̀gá mi. èmi ò mi ò rò tiẹ̀ mọ́ ìrìn àjò tí mo wá yìí ẹ bẹ́ẹ̀ ni tí mo bá dijọ́ mi tó bá wá sọ fún mi màá ṣẹ̀ṣẹ̀ wá. náà wèrè wo ló rò ó kò ló ti wá ló rò nígbà tí mo bẹ̀rẹ̀ sí da gbogbo ẹ̀ bólú ẹ̀ ṣe ń dabá jiná tù lèyàn bẹ̀rẹ̀ sí da gbogbo ẹ̀ lèyàn da gbogbo ẹ̀ kólú ẹ̀ wá lọ tọ̀ síbi kan ní ìsinmi ayọ̀ lẹ́ ti gbé latin lọ gba yìí. níbi bàbá bá kú bàbá ló kù ẹ ìwọ lọkọ mi àbí ìwọ nìkan kọ́ lọkùnrin ta nínú ilé yìí ni ìwọ ló síríọ́sì o tún lọ ń gbẹ́gi léèrè. ẹ̀yin náà lẹ sọ pé ìgbà laṣọ ìgbà lẹ̀wù ẹ̀yin dẹ̀ lẹ sọ fún wa pé kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́. ẹni tẹ́ ni kí n sọ̀rọ̀ ń pa èèyàn tí mo mọ̀ dáadáa ni ṣẹ́rí bọ́lá ọmọ dáadáa ni bọ́lá mo mọ Bọ́lá gẹ́gẹ́ bí àtẹ́lẹwọ́ mi. ẹ̀wọ̀n wọ́n pè mí níbi iṣẹ́ báyìí báyìí ní ìsìn pé àwọn kan wà gún bẹ́ẹ̀ ni o wọ́n ti ránṣẹ́ lọ sọ́sítà báyìí bó ṣe pè mí mo ṣe ní kí n pè yíyún màá mi. ẹ ẹ èmi ò fẹ́ gbogbo eléyìí o ní ìsìn báyìí tábà tètè lọ sọ́dọ̀ gánsìn tábà bá padà lọ ó lè ti ṣéǹdì gbogbo àwọn lísì kó jẹ́ pé nǹkan tí wọ́n kàn ra kọ kéèkì kó tún wá lọ kó tún wá lọ ga a man òun ni wípé ṣé jẹ́ lọ́ni o àbí jẹ́ stay. ọmọ tọ̀dọ̀ mi hmm. wọ́n ń bíìdì ẹ̀ lọ́wọ́ lọ́rùn ni wọ́n fẹ́ bíìdì làmọ́ mi. wọ́n ti gbàgbé pé ìfá tí ogun bá dá kò ń fọ́ rẹ̀. ó jẹ́ tán gbogbo ohun tó lè ṣe ni pé kó ọmọ gbàdúrà sí lẹ́dùá ọba tí tún ẹjọ́ alárèé dá kọ́tẹ́jọ́ rẹ̀ dá o bí ìbá ṣe pẹ́ ó wá pẹ́ ní ìkànnì kéṣù. ọ̀ká sòtọ̀rọ̀ ẹ̀yin píńtà àtàwọn fọ́tógráfà bẹ́ẹ̀ ṣe máa ń ya gbogbo ìwò obìnrin kankan ìgbà máa ń rò pé ṣára yín ọkùnrin ṣáà ní ṣára yóò kí n ṣe kankan ní. ìfa <laughs> owó jíjẹ kò kí n fọre yíyá nǹkan tó ń sọ sílẹ̀ yìí ó remind me of case client mi